وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى ọba tí ṣe ní ọrùn fún wa láṣálẹ́ yìí kí a tó kójọ sáyé yìí lórí àlàyé tí a ń ṣe fúnra wa nípa ojú ọ̀nà nẹ́bì sallallahu alayhi wa nípa ojú ọ̀nà àwọn tí wọ́n ti ṣáájú wa àwọn tí wọ́n gba ẹ̀sìn látọ̀dọ̀ nẹ́bì صلى الله عليه وسلم. àti wá ń ṣe àlàyé sẹ́yìn nípa pé àníṣẹ́ ǹjẹ́ ó tọ́ nú ẹ̀sìn wa kí a fi gbogbo bídà téèyàn bá kó ṣe kí a fi máa yọ àwọn èèyàn kó inú ẹ̀sìn èyíkéyìí dídà tí ó bá jẹ́ àwọn ará nìkan inú ẹ̀sìn yìí ó ń jẹ́ mùsùlùmí ó wá kó sí kan náà àwọn bídà yìí ìjẹ́ ó tọ́ kó wá jẹ́ pé gbogbo bídà yẹn láti máa yọ àwọn mùsùlùmí kó inú ẹ̀sìn wọ́n tún wá ń ṣèpọ̀lọpọ̀ àwọn àlàyé fún wa pé kò sí ẹ̀rí kan fún wa nínú kìtáàbù kò sí ẹ̀rí kan fún wa nínú súnà nàbì sallallahu alaihi wasallam bákan náà kò sí ẹ̀rí kan fún wa ní ọ̀dọ̀ àwọn ẹni ìṣáájú wa àwọn afáwa ń tó wá fún wa lẹ́sẹẹsẹ bẹ́ẹ̀ tó fi wá di pé adé ibi ọ̀rọ̀ àwọn tí wọ́n ṣáájú wa nú ẹ̀sìn lẹ́yìn àti wọ́n ti mú àwọn ẹ̀rí wá ní kitab wọ́n ti mẹ́rọ wá fún anú súnà ní sallallahu sallam. ìta wọn bá lọ náà ni pé ìjẹ́ àwọn tí wọ́n ṣáájú wa yẹn àwọn sọ̀hábà àwọn ẹni tẹ́gbẹ́ àwọn lẹ́ni àkọ́kọ́ tí wọ́n gba ẹ̀sìn yàtọ̀ ànábì director ìjẹ́ àwọn náà rí bẹ́ẹ̀ ike ṣe gbogbo bíjà yẹn náà ló sọ̀rọ̀ ní kẹfì rí bẹ́ẹ̀ àti wá mú àwọn Ah, àwọn sọ̀hábà wa tí a ti ka àwọn ọ̀rọ̀ wọn fún wa nípa bí wọ́n ṣe bá àwọn tí wọ́n kó sí dídà bí wọ́n ṣe bá wọn lò nípa àwọn ọ̀rọ̀ wọn bákan náà. ibi tá a parí sí lánàá ká má gbàgbé òun ni ibi ọ̀rọ̀ sọ̀hádìyún jalil tá a pè ní Abdullahi ibn Umar radiyallahu anhu ibi tí a parí sílánà nìyẹn alọ́mú asáàrù yẹn wá nínú musnad imam ahmad ní volume four àti volume five síra yẹn àwọn asáàrù yìí sì ní àbáwọ̀ àgbà ṣe pé nínú àwọn muhaddisun òun ni àfáà yìí wọ́n ṣe tààkìkù tíra muslim imam ahmed wọ́n ní pé àwọn asaru asaru sahih pé àwọn asaru tó lálàáfíà ni a sì ń bẹ pé abdullahi ibn umar ó là á mọ́lẹ̀ pọ̀yànpọ̀yàn fún wa pé alhuruju alala imma ìjáde lé olórí lórí ìmátẹ̀lé àṣẹ olórí tí gbogbo wa tá a fẹnu kò pé bídà ni ó là á mọ́lẹ̀ pé àbòsí ńlá ni ṣùgbọ́n kò tẹ̀ bọ̀ ó ní àbòsí ńlá ni ṣùgbọ́n kò kí kò tẹ́ Tílé wa ń yapa sí nǹkan táwọn Muhammad Ali Jabata èyí tí wọ́n ń pè wá sí pé káwa náà ká jókòó sí káwa náà ká ní nínú òrí wa ká nínú gbáyà wa. A sì tún mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé wa lórí ẹ̀ ṣùgbọ́n ibi tí a ti bẹ̀rẹ̀ lẹ́ni òun náà ni ọ̀dọ́ Abdullahi ibn Mas'ud Abdullahi ibn Mas'ud ìjọba mi ṣe léyìn ni pé àwọn ẹni yìí wọ́n ní àwọn nǹkan tó máa ń kó wá tó máa ń lò lẹ́rìí tó ṣe pé ìrújú lásán ni wọ́n ṣùgbọ́n àwọn tó kọ́ ń ṣe àwọn àlàyé yìí láti kọ́kọ́ fi rinlẹ̀ fún wa pé àníṣe bí Islam ṣe gbé ìdájọ́ bídà kalẹ̀ òun lélẹ̀ lẹ́yìn bá ṣe àwọn eléyìí tán tá a tó dé lẹ́sàn-án lọ́dọ̀ àwọn àfẹ́sùn tó ń bẹ dàsìkò yìí àwa ẹ̀ṣẹ̀ á padà sínú àwọn èrújú wọn a máa mú àwọn àlàyé wá lẹ́yọ̀ kan bẹ́ẹ̀ títa pé èrújú báyìí tẹ́ ẹ bá pàdé wọn wọ́n á fún yín ní òrùka báyìí èsì lélẹ̀ tẹ́ ẹ bá pàdé wọn wọ́n fún yín ní nǹkan báyìí èsì lélẹ̀ a wà tọ́ka wá sí gbogbo ẹ̀ kò sí ẹ̀rí kan fún wọn. nínú àwọn tó tó máa mú wá nínú àwọn sọ̀hábà pé ó sọpọ́tù àwọn ẹgbẹ́ òṣèkọ́ lánàá mo ní wọ́n máa mú Abdullahi ibn Umar wá láti fi ṣẹ̀rí pé ó sọpọ́tù àwọn kí lè rí náà wọ́n á ní pé Abdullahi ibn Umar ṣe kí ni ó wọ masjid ó bá bá wọn tí wọ́n ṣe kí ni wọ́n ṣe tẹ̀síwìb lápẹẹrẹ bí kùkárí àlùwàlá tó ṣẹlẹ̀ láwùjọ lẹ́nìí Abdullahi ibn Umar ṣe kí ni ó abdullahi bin umar kò rí gbogbo bíjà sí kẹfẹ́ rí ni kí ló dé tí ò kírun pẹ̀lú wọn tó ti bíjà tí wọ́n ṣe. ṣùgbọ́n alhamdulilayi àti máa wọn àlàyé wá fún wa lórí pé abdullahi bin umar ó kírun lẹ́yìn àwọn tí bíjà àwọn lè ju kí ni tó lè ju bíjà èyí tẹ̀ ń sọ lọ. tó túmọ̀ sí pé ìmá kírun bóyá kí yẹn kò túmọ̀ sí wọ́n yé kí ni kò túmọ̀ sí pé ó pè wọ́n ní kí ni ó pè wọ́n ní kẹfẹ́ rí kọ́. nínú àwọn tó tún máa ń mú wa òun náà yálà á padà mú àlàyé yẹn wá láti wá ṣàlàyé ẹ̀ bọ̀ ẹni tó mú wá fún wọn òun náà mú wá sí yìí o kò mú wá mọ́ a ti lọ ọ̀bàdàn a wá ṣàlàyé ẹ̀ fún kò ti mú wá mọ́ láwọn àlàyé tó tún wá lẹ́yìn ṣùgbọ́n ibi táwọn fẹ́ mú níbi àlàyé òun náà ni pé Abdullahi bin Mas'ud radiyallahu anhu nínú àwọn tí wọ́n gbà pé kò ń ṣe gbogbo bí tẹ̀síyàn bá kó sí òun ló yàn jáde kúrò Islam. níbi asọ̀ tàfẹ́kà yìí dọ̀lára tó máa ń mẹ́nu mọ́ yẹn tó máa ń pààrà ẹni lórí ẹ̀yẹn pé àtàbísọ̀ pé kúlù bí dá ti ń dọ̀lára gbogbo dọ̀lára anu ni gbogbo bí dá anu ni dọ̀lára yẹn fún ara ẹ̀ àwa rí i látọ̀dọ̀ abdullahi bin masoud ó wá fún jọ̀lá lọ́la ó fún wọn lọ́la ó jẹ́ kóyà pé àṣìjọ̀lá là jura wọn lọ jọ̀lá là dídíà àṣọ jura wọn lọ. òun la fẹ́ káyì tábà lọ wo asaru yẹn nínú albidaru wa nayo anha ti afa wa ibnu wadoh àbá sáré ilẹ̀ Sheikhuna Nasir Al-Albani rahimahullah ta'ala wọ́n hasana asaw ti afẹ́ka yìí. bákan náà tá a bá ti lọ wo síra hadith náà pé ní Tabarani àtúrí asaw yìí ń bẹ̀. àwọn àfa àwọn sọ kí ni wọ́n àṣánẹ̀ nínú àwọn tí wọ́n àṣánẹ̀ náà ni Sheikhuna Muqbil ibn Hadi Al-Wadi'i rahimahullah ta'ala nínú àwọn tí wọ́n àṣánẹ̀ bákan náà òun náà ni afa àtàdákọ lánàá Sheikhuna Yahya ibn Ali Al-Hajuri hafizahullah àti àwọn afa mi bẹ́ẹ̀ nínú àwọn aládìí sọmọlá skul. naam atàgbọ́n ni pé an عن سلامة ابن كوهي عن ابن الزهراء قال جاء المسيب ابن نجية إلى عبد الله بن مسعود رضي الله عنه فقال إني تركت في المسجد رجلا يقول سبحوا ثلاثمائة وستين قال قم يا القمة فاشغل عني أبصار القوم فقام عليهم فسمعهم يقولون فقال إنكم لتمسكون بأذناب الضلالة أو إنكم لأهدى من أصحاب محمد صلى الله عليه وسلم حديثنا لليه ẹni yìí wọ́n ní al-Musayyab ibn Najiya ibo wa bá Abdullahi ibn Mas'ud fakọ́ọ̀lù ló bá sọ báyìí pé ìrẹ́ Abu Abdullah inni taraktu fil masjid rajulan láìpẹ́ yìí mo fọkùnrin kan sí masjid mo fi ilẹ̀ sí mọ́ṣáláṣí lẹ́ni tó ń sọ báyìí báwọn èèyàn pé sábìṣù sàlásàmì àti wàsùtì. ó yá o ẹ máa ṣe subhanallah lọ́nà three sixty subhanallah subhanallah subhanallah subhanallah ẹ yẹ máa ṣe. kọ́ọ̀l bàbá mi wọ́n tún báyìí fún abdullahi bin masoud fakọ́ọ̀l tó bá fún báyìí pé kọ́ọ̀mọ́ kùm ya alkọ́mọ́ ìrẹ́ alukọ́mọ̀ ẹ̀yà dìde fọ́ṣùgùl àní àbísọ̀rọ̀ kò kó wa lọ bá àwọn ẹni yìí má jẹ́ kọ́ rí mi o kí n tó wá bá wọn yàní má jẹ́ kọ́ rí mi kí n lè bá wọn níbẹ̀. abdullahi bin ọsùn wà kí ni ló bá dé bá wọn nìyí. pàpọ́ máa lè yìn ló bá dúró ó dúró tí wọ́n fàṣẹ ní àrùn yẹ̀kùn lónìí ó wá gbọ́ sí nǹkan tọkùnrin yẹn sọ ó wá gbọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ lóòótọ́ fakọ́l abdullahi bin masud wọn sọ báyìí pé pẹ̀lú bọ́tà yẹn nìyí ṣe yìí innakum latamsikuna bi adnabi dolala pẹ̀lú bọ́tà yẹn ṣe níṣẹ́ yìí léyìí tó dájú ni pé ẹ ti gbá àwọn kìnnìún ẹ ti gbá àwọn ìtẹ̀kù dọ̀làlà ẹ ti gbà mú adnab zanab jamu rẹ̀ ní kí ni adnab níbi ìrọ̀yà mi ó ní àtẹ̀mùsìkúná bí zanabi dọ̀là ó wá ní kí ni ní mufrod dọ̀nídà wá ní kí ni ní tura ìnákùn àtẹ̀mùsìkúná bí adnabi dọ̀làlà pẹ̀lú ṣe ń tẹ̀ ṣe yìí ó dá lójú pé ìpẹ̀kúbọ̀ lálàlẹ́ gbámú. aw innakum la ahda min ashabi muhammadin sallallahu alaihi wa sallam àti kó yẹ pé ẹ mọ̀nà ju àwọn sàbí ànábì lọ pẹ̀lú iṣẹ́ yìí yẹ máa sọ asaru yìí asaru sahih asaru yìí òun ni asaru àkọ́kọ́ tí màá kọ́kọ́ bá pàdé nígbà táwa nù àkídà yìí asaru yìí òun ni asaru àkọ́kọ́ tó máa pàdé tó kọ́kọ́ sí làákà èmi tó tó wá sí gàgà ojú mi asaru tí mo ń ka yìí tí a kà sọ yìí asaru yìí àfàjàbàtà ò rí láyé kò bá pàdé rí láyé ìjọ tí mo ń sọ yìí kò rí mo wá ń jọ náà lẹ́kọ̀ọ́ tí mo bá sáré pàdé mo wá pe àfa lórí àṣàrò pé à ah, pàtó pé lóòótọ́ gbàtà wà ń bẹ̀ àwa ń bẹ̀ torí ìfẹ́nu náà òdodo náà ni à ń wá a sì máa ń sọ́gbà náà pé tá a bá padà ródodo tó ju eléyìí lọ àáfilẹ̀ o. bẹ́ẹ̀ wọ́n bá àṣàrò ìpàdé mú wá pe àfa láti fi àṣàrò láti fi tó létí pé àfa kó máa rí àṣàrò àbíláìbù nìkan sóńdù kan gẹ́gẹ́ bí àwọn ashabu hilaf àwọn tí wọ́n ṣe halkọ̀ yẹn tó ń àwọn ọjọ́ tó ń ṣe subhanallah walhamdulillah mo ní bọ̀tí asaru yìí ó ní nǹkan wòye sí o ó ní à ah, gẹ́gẹ́ bí abábílẹ̀ jù tí máa ń sọ àfọwò ní nímọ̀ ń pa nǹkan àdìsí tí ò láyé á sì wọ́n lọ́ afọ́ máa ń sọ̀rọ̀ yẹn gan òdúró lọ́wọ́ yẹn o ọ̀rọ̀ tí mò ń sọ yìí sáfà gan máa ń gbọ́rọ̀ tí mò ń sọ yìí afa máa rántí lọ tí mò ń sọ kí ládàá fi rọ́ṣe tá a máa parọ́ mọ́. nǹkan tá a fọ́ ògbọ́n rí lájí kò rí rí ó dẹ̀ ní èsì mẹ́ta lórí hadisi asaru èsì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ látàgbé kò fẹ́ gbà látàgbé àfọwọ́fẹ́ gba asaru yìí èsì mẹ́ta làfà mú wa lórí asaru yìí wà lọ́ọ̀ẹ́ làbí lọ́tí mo bàbá àbá ni à ṣé kò ń ṣe àtàrà abúlé mọ̀sùn tó gbajúmọ̀ tá a máa ń lò yẹn àmọ́ nìyẹn kọ́ ọ̀sán ìyẹn kọ́ o eléyìí ti yàtọ̀ eléyìí ní kò bá pàdé rí o mo ẹ̀jẹ̀ rí dé nìyí o ó ń sọ ń bẹ̀ nípa pé ànítọ̀lálà ó lọ́lá ó fi danab ó fi ròyìn dọ̀lálà danab ó fi ròyìn dọ̀lálà àbá ni àdọ̀ ìfún ni èyí táwọn máa ń lò yẹn gbogbo ni òun nìkan ni sọ̀hí tó gbogbo àdìsọ bá wá nípa àwọn àṣàbò hílàkù wípé gbogbo ẹ̀ dọ̀ífà ni gbogbo ẹ̀ wípé èyí táwọn máa ń lò yẹn nìkan tó gbajúmọ̀ yẹn wípé òun nìkan ni sọ̀hí àbúrò ìsàjọrọ̀ eléyìí sọ̀hí lélẹ̀ Sheikh Albani sọ̀ ha hàn Sheikh Mukbil wọ́n sọ̀ ha hàn Sheikh El Ajo wọ́n sọ̀ ha hàn. tó bá ní ẹ kó ṣe ẹ ní pé àwọn olúwa bàkíyà mo ní bàkíyà ò sí ní olè nítorí kò fẹ́ gba átàrù yẹn ó ní bàkíyà wà ń bẹ̀ pé bàkíyà tó ń sọ yẹn mùdádìs ni mo ní bàkíyà sọ yẹn mọ́ bẹ́ẹ̀ sí àwọn tó wà ń bẹ̀ fún ibi àwọn tó wà ń bẹ̀ sàlámọ́tò mú kù hẹ́yì Abu Zahra ó wà ń bẹ̀ mo ní gbogbo àwọn eléyìí sí kóòtù ló bá ní ẹ́ tó bá tó ajẹ́ bẹ́ẹ̀ náà mọ òkú fún ni a lò á ah! subhanallah irú ẹ̀dá ò lélẹ́yìí ẹ wà lọ́ọ̀yì ibi tó dùn tí wọ́n padà sí nìyẹn pé á ah, aláburú lọkùnrin àkọ́kọ́ ọ̀dọ̀ ẹ̀fọ́ ẹ̀kejì oní mọ òkú fún ni. Ah! ló bá tún ní ẹ ọ̀rọ̀ tábìlì ibn Mas'ud sọ yẹn innakum latamsikuna bi adnabi dalal. wípé ìtumọ̀ kan náà ní pẹ̀lú aw innakum la ahada min ahsad muhammad àmú ni ustaz ìtumọ̀ yẹn yàtọ̀ ìtumọ̀ yẹn yàtọ̀ sí àwọn. àkọ́kọ́ fún àyẹn lọ rẹpẹtẹ ìgbà a ah, ah, abẹ́rẹ́ yìí lójú sọ bẹ́ẹ̀ ni innakum latamsikuna bi adnabi dalala mo ní ẹ̀yin náà mọ̀ náà Zainab nǹkan tó ń jẹ́ kó yọ ọ́nbẹ̀ ni pé nǹkan tó bá nípẹ̀kùn dọ̀ lálà nípẹ̀kùn nítorí gbọdọ̀ níbẹ̀rẹ̀. àásì ó lè yé wa nínú ẹ̀sìn pé táwọn nínú lúgọ̀gàn àti ṣẹ̀ríà tó máa ń lo Zainab wọ́n máa ń lo lọ́lá ni wọ́n máa fi ń fún nǹkan lọ́lá òun ni àbá ni ẹ lóòótọ́ náà ni lóòótọ́ ni ẹ ṣùgbọ́n ìtura padà parí ọ̀rọ̀ sí náà ni pé mọ̀ fúfú ni abdullahi bin masud náà ló sọ̀rọ̀ wọ́n ní ìṣàlẹ̀ ẹ̀jẹ̀ má bínú mọ̀kúfù a máa ń lo lóun di wọn tí wàá ṣe kí ni ìdàlàmù ìkọlí nọ́sọ̀n àbí tí wàá ṣe yàpá náà sùn kìtà àgbà yàpá sùn náà wà ìdàlàmù ìkọlí kọ́lá ń sọ àbí àhọ̀ àbí ẹ̀kọ́ ni tó wàá ṣe yàpá ọ̀rọ̀ sàábẹ́ mi àwọn àlùmọ̀kù ẹjọ́ ẹjọ́ nọ́ọ̀sù wo ni ásọ̀rù yìí tó takò nínú kìtàbà sunna àbí ọ̀rọ̀ sọ̀hábà sọ̀hábì ìwo ló takò nínú àwọn sọ̀hábà ó ní ẹ àdìsí náà ní pé kúlù bí láti dọ́là àmọ́ ní irọ́ o ṣáàzù ah, ah. ọ̀tọ̀ lélẹ́yìí òun náà gbàdọ̀ lára wọlé abẹ́rẹ́ ah, ó gba kúlù bí láti òun náà gbà wọlé ó ní innakum látẹ̀mísì kúlù bí láti àdínábì dọ́là ó fi dọ̀làlà rẹ̀ níbẹ̀ yẹn ó tó sọ abúlé ẹ̀kọ́ sómi kí ni òun náà gba kúlù bíjá sí dọ̀làlà òun náà gba wọlé. ṣùgbọ́n ìgbàgbọ́ mi ló ń bẹ̀ náà ni dánáàbù tó ń lò mẹ́ gan wọ́n rẹ̀ mú tó ta ní ìdílé afápadà padà tó a pé mọ̀kúfù ni ibi tíṣà ìtàn ṣe tí alọ́sọ̀tà ṣe kí ni tó ti ká ìrákófẹ́ mi yẹn pé ah eléyìí ò fẹ́ gbọ́ òdodo eléyìí ti gbé mọ́náàjì kalẹ̀ lẹ́tọ́ máa rìn lórí ẹ̀ sọlẹ́ tó clear òun náà ni pé asaru abdulhamid masoud ó fún dọ̀làlà ní ọlá sọ pé ó lo zanab ó fi ròyìn dọ̀làlà yẹn ìtumọ̀ ìdáni kí ni innakum latamsikuna bi aznabi dọ̀làlà pẹ̀lú sẹ́tà ń ṣe yìí ẹ ti dá ìpẹ̀tù dọ̀làlà mu yàní tí wọ́n ń gbé èyí tó kéré nù dọ̀làlà ló tàbí pé ẹ ti dá mú mbẹ̀ yìí o àdúgbò pé ẹ mọ̀ nàbí kí ni àwọn sábẹ́ lọ. ọ̀rọ̀ méjì ló sọ tó yàtọ̀ síra wọn. sọ́lẹ̀ ní jẹ́fà àfa Muhammad Jabata èsì wọn lélẹ́yìn lórí asaru yìí. ìyẹn bẹ́ẹ̀ yẹn kó bá lè wá wa pé zanab sọ́mà lo zanab táwọn sálàbà lo zanab fún nǹkan wọ́n máa fi ń fún nǹkan lọ́la ni kó ba lè yé wa bẹ́ẹ̀. tábà lọ sínú tíra al-i'tisam imam Shatibi rahimahullah ta'ala ní page one fifty one bẹ́ẹ̀ page one fifty one tíra yẹn. imam Shatibi wọn nọkọ láwọrọ kan wa ọ̀rọ̀ sálàf kan sálàf yẹn lásìkò wọn so láwọn àṣìṣe kan tí wọ́n kó sí wọ́n fi àwọn bíjà kan wọ́n fi ròyìn sí wọ́n fi ròyìn àfáà yìí nínú àwọn tó ṣáájú ni tó ti lọ ti pẹ́ wọ́n pe ẹni yìí ẹni tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn afẹ́sùn wọ́n pe ni Ubaydullahi ibn Hasan ibn Hussein al-Anbari al-Basri òun ni àfa yìí afa àgbà afa àfa súnmọ́ ni nínú àwọn sọ́dọ̀ àfọ̀sùn kọjá ni ṣùgbọ́n àfa wa kú táwọn kan lásìkò yẹn tẹ́tà àwọn sọ́dọ̀ àfọ̀sùn yẹn wọ́n gbógun tàfà gan lórí ẹ̀ tẹ́bálò ka ọ̀rọ̀ yẹn nínú àlejò Imam Shatibi rahimahullah ta'ala. but afa táwọn sọ yìí Ubaidullahi ibn Hasan ibn Hussein al-Anbari àfa padà sí kíni àfa padà ṣètàrọ́jú wọn padà rọjá kó di àkídà ẹ̀ ọ̀rọ̀ wọn láfẹ́ káyì ọ̀rọ̀ àfáyì láfẹ́ káyì. màtàbà wa rọ̀ jí tábà ṣe tààrọ̀ yóò tán àbá wa sọ ọrọ kan ọ̀rọ̀ yẹn làwọn sílàfù máa ń mú ike wípé tí àfa Ubaydullahi Hasan al-Anbari tí sọ yìí òun ló fi ń jẹ́ kó wa pé àfa yìí kí ni ṣe tààrọ̀ yóò fún mi àkídà yìí. àfa sọ pé wa ana nílà wa minal asọ́ọ̀dì àfààní nísìnyí báyìí mo ti ń túbá kó o ń bi nǹkan tí mo kó sí mo ti ń túbá báyìí o wà á náà minal asọ́ọ̀dì tẹ́lẹ̀ rí mo wà nù àwọn tani mo wà nù àwọn asọ́ọ̀dì kí ni ìtumọ̀ asọ́ọ̀dì táwa lọ wo ọ̀rọ̀ àfàwà Abdullahi ibn Mubarak rahimahullah ta'ala iná àwọn tó Imam Ahmad tó bá lọ wọ́n ṣàlàyé ìtumọ̀ al-asọ́gìr wọ́n láwọn àwọn oní àwọn asahabu rọ́ì àwọn tó máa fi làákàyè tó máa fi ń ṣẹ̀sì. àfàwọn fi etí sí àwọn pé nígbà yẹn táwọn wà bí àkídà yẹn o àwọn wà ní kiri àwọn minal asọ́gìr àwọn wà ní al-asọ́gìr àwọn tí wọ́n máa yẹ kíni àwọn tó máa mú fi làákàyè kíni fi dájọ́ ẹ̀sìn. wàlán àrùjẹ̀rù ṣùgbọ́n mo ti túbá báyìí àbáwá ní wàlẹ̀ án àkúnà dánaban wàlẹ̀ án àkúnà dánaban filhaspi àbá ní kí n gé èrò ẹ̀yìn wàlẹ̀ án àkúnà dánaban filhaspi kí n jẹ́ èrò ẹ̀yìn nínú òdodo àhábò ìlàyà án àkúnà rọ́ṣán tìlbàtì ahabu ilayya an akuna rọ́ọ̀tán filbati. afáàní kí n jẹ́rú ẹ̀yìn nínú òdodo ó fi jẹ́ nǹkan táwọn nífẹ̀ẹ́ sí jù lọ ju kí ni lọ ju táwọn jẹ́ olórí nínú aburú lọ. kí bá ṣe yẹn àfáà rosana bá fi kí ni láti fi gbé ọlá wọ́n lò fún kí ni wọ́n lò fún ọlá. wọ́n ní káwọn wà ní ẹni ẹ̀yìn filhaq nínú òdodo wọn ni ahabu ilayya an akuna rọ́ọ̀sà filbatin ipe ó fún mi jẹ́tọ́ táwọn nífẹ̀ẹ́ sí jù dùkín lọ dùkín àwọn jẹ́ olórí nínú àánú lọ. tó bá jẹ́ kó yé wa pé tí àwọn tí wọ́n ṣáájú wa nú ẹ̀sìn bákan náà nínú èyí tó yẹ lóbọ̀ ọ̀gọ́ fún ara ẹ̀ tó máa lo danab so a máa túmọ̀ kí ni a máa túmọ̀ ìfún nǹkan lọ́la a máa túmọ̀ ìfún ní ọ̀la òun ni àfa yìí yanni alambari albasiri òun ni àlàyé tí wọ́n yẹ kí ni tí wọ́n yẹ fún wa níbi ọ̀rọ̀ wọn tí wọ́n fi tiẹ̀ kí ni tí wọ́n fi túbá kò bí àkídà tí wọ́n kó sí wọ́n fi dáná wọ́n fi kí ni wọ́n fi fúnra wọn ní ọ̀la káwọn jẹ́rú ẹ̀yìn níbẹ̀ yàní nínú òdodo olóore fáwọn ọjọ́ báyìí kíni káwọn jẹ́ olórí nínú kíni nínú ànulọ. tábàjẹ́ kó yé wa pé àṣé innakum la tamsikuna bi azinabi dolala èyí tí abdullahi bin masoud tí ó lò níbi asaru yẹn ó fi ń fún dọ̀lálà ní kíni ó fi ń fún dọ̀lálà ní ọ̀la ni. táà wà máa rí tabatú ṣàlàyé lọ pé táà máa ṣe déédéé àlàyé tí àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sàhábà tí wọ́n ti kíni tí wọ́n ti jẹ́ ká gbọ́yé nípa pé albid'atu laysat ala rutbatin wahida bal tatafawat pé bíjà wọn ò sí lórí kíni lórí scale kan náà wọn ò sí lórí òṣùwọ̀n kan náà o tatafawat wọn lágbára jù àwọn lọ wọn gbópọn ju kíni wọn gbópọn jù àwọn lọ eléyìí nìkan táwọn sábà gbà wọlé eléyìí nìkan tó yẹ kí ni tí wọ́n gbà wọlé tí wọ́n nígbàgbọ́ lórí ẹ̀ tó yàtọ̀ sí èyí tí àwọn àfa àmọ́ wọn dájú jàbàtà tí wọ́n faramọ́ eléyìí jẹ́ abala kan kí a bá gbìyànjú kí wọ́n tún fèsì lórí eléyìí bẹ́ẹ̀ a tún máa rí èsì ní tuntun mi tó tún máa mú wa lórí eléyìí èsì mẹ́ta tí a bá fọ́ lórí afárò eléyìí ni mo ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn àkọ́kọ́ wọn tọ̀ yìí fún mi màkà òrìbí lọ́mbẹ̀ wọ́n ní kíni wọ́n ní ọ̀rọ̀ tí abdulhamid masoud ṣe yẹn aláwọ̀ pàtó kejì yẹn wọ́n ní kan náà ló ń túmọ̀ sí màkà fà yẹn títí fá fún òrìbí lọ́mbẹ̀ wọ́n bá dàpadà sí kíni wọ́n ní mọ̀ fún sí pé a lè lò so eléyìí ni ìṣùmọ́ nǹkan tó kílẹ̀ ni pé nǹkan tá a lè lò ní tó pé kò sí àtọ̀ bíi eléyìí àti táwọn ní àti táwọn ń lò èyí táwọn ń lò mọ̀ òkúfù náà ni wọ́n ti ń lò nítorí ó ṣe kí ni ó bá fẹnu wọn tòmọ́tò bẹ́ẹ̀ lè takò fẹnu wọn wọn ni mo kú fún pé àlè kí ni àlè lò ó eléyìí bẹ́ẹ̀ yẹn èyí dátú mú wa lẹ́rìí lọ́dọ̀ àwọn sọ̀hábà nínú wọn tí wọn tó rí gbogbo bíjà sí kẹfẹ́ rí òun náà ni àfàwà khalifa ẹlẹ́kẹta Usman bin Affan radiyallahu anhu. Usman ibn afan radiyallahu anhu ó rà pé a ti máa ń gbọ́ eré dáadáa àlàyé díẹ̀ ni màá kàn ṣe lórí ẹ̀ mọ̀ ní pẹ́ lórí ẹ̀ nípa pé àfáwọn afan, eh, ibn Affan lásìkò wọn àwọn kan ṣe kí ni wọ́n ṣe àfàmọ́lé àwọn tí wọ́n gbà fún olórí lásìkò yẹn ẹ̀dàkùnrin tó kílẹ̀ náà ni pé àwọn ọ̀wọ́ gan-an náà máa ń takò lórí náà máa ń jáde kó lábẹ́ olórí àwọn kàwárí náà ni. ìṣẹ̀lẹ̀ yóò wá ṣe lásìkò Usman bin Affan àwọn kàwárí àsìkò Usman bin Affan náà ti fẹ́ jáde tán àsìkò yẹn gbọ́ngàn náà ti fẹ́ jáde tán ṣùgbọ́n tó pé lásìkò yẹn àwọn sọ̀hábà wọn ò fojúlẹ̀ tán òun ni wọn ò fẹ́ jáde tán láti fi ìgbà yẹn gan dá fitinà lẹ̀ lọ́ti bẹ̀rẹ̀ fitinà ṣùgbọ́n àsìkò ali kódà bí tọ́lí fọdàlà án àsìkò yẹn padà wá jáde fúlù ṣùgbọ́n ìgbà tá àsìkò yìí tán kókó fẹ́ bẹ̀rẹ̀ gan kódà àsìkò Usman bin Affan òun ni àsìkò tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe Usman bin Affan tó ṣe mọ́lé àwọn náà padà pa ọdẹ là ń bọ́lá là mọ ìtàn yẹn. ṣùgbọ́n ìtàfẹ́ mú wá ń bẹ̀ ni pé a rí pé ìgbà tó ṣe mọ́lé tán ní sọ ibùkọ́ rè ní sọ ibùkọ́ rè a rí ìgbà tó ṣe mọ́lé tán àwọn kan lọ bá Usman bin Affan wọ́n lọ bá Usman bin Affan ẹni tó lọ bá Usman bin Affan nìyẹn. òun ni ẹnìkan tó ń pè ní Ubaidullahi ibn Adi ibn Khiyar ó wà lọ bá Usman bin Affan ó wọlé lọ bá Usman bin Affan àwọn ẹni ṣe oríṣiríṣi nǹkan kódà kọ̀ǹga tí Usman bin Affan jẹ́ pé lásìkò ànẹ́bì Usman bin Affan ló gbó kalẹ̀ pé kọ̀ǹga yìí ó yá kó máa yẹ táwọn mùsùlùmí wọ́n ti wọ́n ti ṣe pé àníṣe kò tún nínú kò tún nínú nǹkan ga yẹn. kódà wọ́n ti ṣe pé oúnjẹ tó máa ń wọlé lọ bá olórí àwọn mùsùlùmí kò tún bọ̀rọ̀ ní kíni kò tún bọ̀rọ̀ lọ bá òṣèlú ìgbà náà làmọ̀tán yẹn. ṣùgbọ́n táwọn bẹ́ẹ̀ bẹ̀ ni pé ọkùnrin yẹn táǹpẹ́ ní Ubaydullahi ibn Adiy ibn Khiyar ó wà wọlé bá ó wọlé lọ bá fakọ́ọ̀lì ó bá sọ báyìí pé ìnaka ìmáàmù àmà ìrẹ́ ọ̀tún òfin àfàn ààrẹ ẹ̀ pé a mọ̀ wípé ìwọ gan ni ìmáàmù gbogbogbò ìmáàmù gbogbo àwọn mùsùlùmí amọ̀kúwò ni. wà názàlá bí ká wọ́n ti sí ẹ mọ́lé kódà àwọn mùsùlùmí àsìkò yẹn wọ́n fẹ́ gbà ṣùgbọ́n usman bin Affan kò fẹ́ fìtínà òun ló ti ṣe kí ni òru tó tọ́ ń sọ pé àní ẹ ṣáà má bá wọn jà ẹ má bá wọn jà ẹ má bá wọn jà àwọn tàbí wàá ṣe sùúrù débi tó fi pé wọ́n ṣe kí ni wọ́n fi pa usman bin Affan ṣùgbọ́n ẹni yóò lọ bá usman bin Affan pé ẹ rẹ usman bin Affan àwọn bẹ́ẹ̀ yẹn ni imam gbogbo ìwọlúwọ́n gbogbo mùsùlùmí wà náà sàlàbí ká máa nà rọ̀ ṣùgbọ́n a rí ìgbà ìṣẹ̀lẹ̀ sí ẹ báyìí tí wọ́n sí ẹ mọ́lé a rí o ṣùgbọ́n wàyísọ́ọ̀lì lánàá imam fitna wàyísọ́ọ̀lì lánàá imam fitna ṣùgbọ́n láti ta wá wáyìí ẹni tó ń kí fún wa imam fitna ni o ìmáàmù fitna ló ń kírun fún wa o. wànàtà hàrọ̀jù ṣùgbọ́n a ọkàn wa kọ́ láti kí láti máa kí lẹ́yìn ọkàn wa yẹ kí ni ọkàn wa kọ́ láti máa kírun lẹ́yìn ìmáàmù fitna yìí. fakọ́l òṣùwọ̀n wọn àfọ̀n wa fọ́ níbi pé asọ̀látú àfọ̀n máa yá àmàlùmí náà asọ̀látú ahsanu ma yá àmàlù náà pé irun nǹkan kan ní tẹ́ pé yàní iṣẹ́ kan ní tẹ́ pé ó fi ń dáa jùlọ tọmọ ìdí ènìyàn ń ṣe ni o. fàyídà ahsana nas táwọn ọmọ èdè ènìyàn wá sí dáadáa níbi ìrún wọn fa ahsan ma'ahum ẹ̀yin náà ṣe dáadáa pẹ̀lú wọn. wáyídà àtàwù sùn táwọn ọmọ èdè ènìyàn wá ṣàbúrú fàṣítẹ́lì ìsà àtàwù ẹ jìnnà sábúrú wọn. pẹ̀lú ọ̀rọ̀ yìí kí n fọ́n múna fan kí n sọ fún ọkùnrin yẹn náà pé ní obìnrin lọ yìí ibùdó àdé ibùdó xiyar ó ń jẹ́ kó rí lẹ̀ pẹ̀lú pé bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ kí n lẹ́yìn ẹ̀ nìyí tó yẹ ìmọ̀ fún ká yìí òfin ọ̀bùn sábà wà fún bí ààrẹ ti pé ẹ kí n lẹ́yìn ẹ̀ nítorí tó bá ti kírun dáadáa ẹ̀yin náà ti pẹ̀lú wọn ṣùgbọ́n tó bá ti ṣàbò sí ẹ̀yìn ìsàbùkù wọn. eléyìí gba fásitì wa gbà wọlé pẹ̀lú pé òṣùwọ́n náà fàn ó fi hàn nílẹ̀ pẹ̀lú pé wọ́n lè kírun lẹ́yìn ìmọ̀ fitna yẹn. ṣùgbọ́n ìmọ̀ fitna yẹn gangan òun ọ̀pọ̀lọpọ̀ wa láàdímọ̀ ń pa ẹ̀. bàbá sọ ilé ìfọ̀ àwọn àfọ̀yàbàtà ìgbà tán máa mú asari wá fún wa pé ìmáàmù fitna àmà ni ẹ ìrìnsìdí imam fitna ni ṣọ́sọ̀ fún wa ń bẹ̀ ṣé wọ́n á fi jẹ́ pé wíwá pé olùdíje àjẹ́ látàkì àdá òdodo yẹn a máa jẹ́ pé wọ́n pé wọ́n ò fẹ́ rẹ̀ fún adẹ́kùn olùdíje àjẹ́ náà wọ́n ní ìmáàmù fitna kó wà lè wáyé wa pé olùdíje àní ẹni yẹn ẹni tó jẹ́ imam fitna lọ́jọ́ náà lọ́hùn tẹ́bá lọ gbogbo tí àwọn àfa tó ń ṣàlàyé pa hadithi ẹni yẹn wọ́n ń kókó ẹ̀ ní kìnnánátú ibnu bushiri kìnnánátú ibnu bushiri olùkọ́ ẹni yẹn alkhoriji tẹ́bá lọ wo biography ẹni yìí inú àwọn kótópù tààrọ̀ dúnú mi ló lè ìtìdá tẹ́bá lọ wo ẹ̀ ń bẹ̀ tọ́máṣà ẹ̀ wọ́n á fi tìsọ́dọ̀ ẹ̀ kékeré alkọ̀ọ̀rìjì pé náà kọ̀ọ̀rìjì tẹ́bálọ́wọ́ tàhíìrù tàhíì ti imamu ibn hajar al-asqalani ẹ̀ bá mẹ́ba kan náà tẹ́bálọ́wọ́ tàhíìrù tàkàrí tẹ́bálọ́wọ́ tí àwọn àfa tó máa ṣàlàyé nípa asaru òfóòmù náà fa nìyí nípa ìfọ́ọ̀mù tí wọ́n ṣe fún nípa ṣíṣe mọ́lẹ̀ òfóòmù náà fa ẹ̀rí ni wọ́n ṣàlàyé pé àwọn tí wọ́n sí mọ́lẹ̀ àwọn náà wọn ta ni àwọn náà làwọn kọ̀wárìjì wọ́n wá sí pé ẹni jẹ́ lórí wọn lásìkò náà wọ́n ń ta ni kìnnánátú ibnu bushiri kìnnánátú ibnu bushiri wọ́n wá nínú ìkọ̀wá nínú àwọn kọ̀wárí òun lọ́kùnrin yẹn ń pè ní kíni ìmáàmù fitna tí yẹn bá dáa lójú tí ìbá kílẹ̀ sí wa ẹ wàá bí wọn pé àwọn ọ̀rọ̀ gan-an sí òsán bìnnà fáànù mọ́lé ǹjẹ́ alùsùn nìkan ó máa ń ṣe olórí mùsùlùmí tí wọ́n á ní àwọn òfẹ́ gbọ́ àwọn òfẹ́ tẹ̀lé àwọn òfẹ́ gíní àwọn òfẹ́ gbọ́ dàrẹ́tì kan látọ̀dọ̀ ẹ̀mọ́. àwọn náà ṣe bẹ́ẹ̀ bí òjò àwọn ro àwọn kàwárì jì àwọn kàwárì jì kódà àwọn gan àwọn gan ni wọ́n pa ọ̀sán gbọdọ̀ àfàn àwọn gan-an pa ọ̀sán gbọdọ̀ àfàn so ẹni tó jẹ́ ìmáàmù tuntun lásìkò yẹn tó kù yẹn lọ bẹ̀rẹ̀ yẹn pé wà náà hànú nàtàhárọ̀j bàtà bàbá ń ṣàlàyé pé nàtàhárọ̀j tó tàhárọ̀ jù bẹ̀yẹn wọ́n ní ẹni yẹn sọ pé wà náà hànú nàkọ́fù mínà lùkú ẹ̀yìn ìsìnì à ń fáyà títà bá ń kírun lẹ́yìn ẹni yìí ká àmọ́ ọmọ yẹn pé àá máa lẹ́sẹ̀ ẹ̀wùn gan à ń tàbí pé àá máa lẹ́sẹ̀ látàrí ìnákírun wa lẹ́yìn ọkùnrin ẹgbẹ́ ilé ìjọba kí n lẹ́yìn àwọn ẹnìkan bí àwọn búyọ́ bí oníbíjà tẹ́yìn òrí oníbíjà ẹ̀ ń tètè àwọn ọmọ ọmọdé àbíyàwó táàtà àwọn oyin ẹ̀ wọ́n yẹ kí ni wọ́n máa jẹ́ kó yẹ pé àwọn eléyìí kẹ̀kẹ́ yìí ni wọ́n tó kí ni wọ́n kí n lẹ́yìn oníbíjà. irú nǹkan yẹn wọ́n tẹ̀sẹ̀ lásìkò yẹn ọkùnrin yìí náà wọ́n ò fóun àǹfààní tó bá àwọn ohun dàkànṣe o wọ́n á kókó lọ bí àwọn tó ṣáájú wọn nú ẹ̀sìn náà ó wà lọ bá àwọn fóun àǹfààní ààrẹ pé ìwọ ni imam gbogbogbò a sì rí pé àárín nǹkan ṣẹlẹ̀ sí ẹ báyìí ṣùgbọ́n ẹni tó ń kírun fún wa imam fitna ni ẹni tí mo dá kí ni túmọ̀ ẹ̀ inú àwọn àwárí tó ẹgbẹ́ níbí jà ni wọn òun ló ń kírun fún wa wà nahnu nàtàhárọ̀ jùmọ́ akórira àti kírun lẹ́yìn torí pé à ń pààkó máa yẹ pé à á máa dẹ́ṣẹ̀ látàgbà ń kírun lẹ́yìn Usman bin Affan wá jẹ́ kó ní wọ́n pé irọ́ o tó máa ti ń kírun yẹn dáadáa ẹ kí pẹ̀lú wọn subhanallah ẹ̀yàgò tó bá gbé Usman bin Affan bá rí pé bíjà gbogbo ẹni kò fèrè ni tó ń báwọn ẹni fíṣe ni wọ́n tún ṣe é mọ́lé kí ló ṣe ẹ má kírun lẹ́yìn ẹ o ìmáàmù fitna ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ tó gbé ẹ rí ní irun ó tún wá jẹ́ pé ẹ kí lẹ́yìn wọn tó má ti kí dáadáa ẹ kí lẹ́yìn wọn ẹwù gan so èyí ló yẹ kó yọ pé àṣẹ nínú àwọn tí wọ́n jẹ́ ẹnìṣáájú wa gẹ́gẹ́ báwọn náà ṣe bá àwọn oníbíjà lò òun náà ni pé wọn ò rí gbogbo bíjà sí kíni sí kèfèrí eléyìí ni àlàyé míì tí a tún mú wa lórí ẹ̀ èyí tí a tún fẹ́ mú wa lórí àsìkò òun náà ni asaf kan tí ó wà nù Ibn Abi Shayba Ibn Abi Shayba nínú musonaf ibn abi shayba ẹ lọ sí volume two tíra yẹn volume two tíra musonaf ibn abi shayba ní page one fifty two to one fifty three yẹn asaru seven thousand five hundred fifty eight òun náà sábà kan fẹ́ ká yìí wọ́n ní hadassana wàkẹ́ ó ní wàkẹ́ sọ fún wa hadassana bàtọ̀ bákan náà bàtọ̀ mi náà ṣe kí ni sọ fún wa gbogbo àwọn eléyìí olódò ní gbogbo wọn o wàkíyà ibn al-jarrah gbọ́n la mọ̀ bákan náà bastom ibn al-hajjaj gbogbo pátá lódodo ni wọn ẹ lọ́wọ́ biography gbogbo wọn. kọ́l wọn bá sọ́ọ́ mọ́sọ́ báyìí pé sa'altu aba ja'far sa'altu aba ja'far olóhùn bíi abu ja'far abu ja'far jẹ́ àrọ́mọdọ́mọ ali ibn abi talib jẹ́ ọmọ hussein abu ja'far yìí ó jẹ́ ta ọmọ hussein òun ni abu ja'far ẹni yìí ìtàkì ń bàtọ̀ olùwà bí àbújá báwò yẹn pé a ní sọ láti máa lọ olùwà bí pé ǹjẹ́ a lè máa kírun lẹ́yìn àwọn olórí olórí àwọn mùsùlùmí tá a lè máa kírun lẹ́yìn wọn. fakọ́l àbújá báwò yẹn wọ́n sọ báyìí pé sọ́ọ̀lì máa àwù kírun pẹ̀lú àwọn olórí yẹn ẹ̀wù kan kírun pẹ̀lú àwọn olórí yẹn fa iná nùsọ́ọ̀lì máa awu. tó àwa tó rí yìí àwa máa ń kírun lẹ́yìn wọn ẹ̀wọ̀n kan àwa tó rí yìí àwa máa ń kírun lẹ́yìn àwọn olórí ẹ̀wọ̀n kan kọ̀díkánà Hasan wà Hussein ó tún wá mú ẹ̀rí wá fún un títí àwọn tó yẹba bá òun Hasan àti Hussein yẹ̀bùtẹ̀dẹ̀rọ́ọ̀nì sọ̀la khalfa Marwan ẹ̀wọ̀n kan àwọn méjì báyìí kíni wọ́n máa ń lé ìrun bá lẹ́yìn Marwan àwọn méjì lẹ́yìn àwọn bàbá òun wọ́n máa ń lé ìrun mú lẹ́yìn dání lẹ́yìn Marwan ìwọlá Marwan àbẹ́ẹ̀kọ́ ni àmọ́ bíjà adúbíyà tó tó ṣe ni tó mú asínú ẹ̀sìn. Àbújá bá wọn sọ fọkùnrin yẹn pé àbàbò òun yìí Hasan àti Hussein wọ́n máa ń léèrú lẹ́yìn Marwan ni ẹ̀sìn tó wẹ̀ ni pé wọ́n máa ń kírun lẹ́yìn Marwan. Ẹ̀wọ̀n kan kọ́ọ̀lá fakulti ọkùnrin tó ń sọ fún Àbújá fáwọn tó béèrè lọ Àbújá fáwọn yẹn ó ní fakulti ó lọ́wọ́ sọ yẹzọmún anadalika takiya olùwàsàn fún pé but àwọn èèyàn ń sọ pé hasan àti hussein tó ń kírun lẹ́yìn mọ̀rùwá nìyẹn takiya náà ń lò wọ́n ń dọ́gbọ́n ni wọ́n rí i pé kò tọ́ ká kírun lẹ́yìn mọ̀rùwá ni pé mọ̀rùwá ni kò ṣe mùsùlùmí kò ń ṣe mùsùlùmí tàbí kírun lẹ́yìn ṣùgbọ́n takiya náà ń lò yẹn tó kọ́ọ̀tù tí yẹn máa dọ́gbọ́n ọkùnrin wọn sọ fún Abu Ja'far bẹ́ẹ̀ pé àwọn èèyàn sọ pé tẹ̀kíyà làwọn asàrà tó tẹ́lẹ̀ nílò lẹ́yìn Marwan tó fi ń kí lẹ́yìn Marwan pé kò yẹ pé bẹ́ẹ̀ ọkàn wọn balẹ̀ tó bẹ́ẹ̀ pé àwọn lè kí lẹ́yìn Marwan. Abu Ja'far wa fún ìgbàlá pé wákẹ́yì báwo la ṣe jẹ́ tẹ̀kíyà báwo la ṣe jẹ́ tẹ̀kíyà báwo la ṣe jẹ́ pé Hasan àti Hussein ń dọ́gbọ́n ni tó fi ń kí lẹ́yìn Marwan báwo la ṣe jẹ́ bẹ́ẹ̀ in kana al-hasan ibn ali yasubbu marwan fi wajhihi wa huwa ala al-minbar hatta tawalla nígbà tó ṣe pé hasan àti hussein yìí wọ́n máa ń bú marwan tí marwan máa wà lórí minbar báyìí wọ́n á sì máa bú marwan báyìí tí kẹ́kẹ́ òsì níyì tí kẹ́kẹ́ òsì ní jẹlẹ̀ ẹni tó láyà tó bẹ́ẹ̀ tó lọ bú marwan lórí minbar òun láwa máa wá bẹ̀rù ẹ wo láti máa kí lẹ́yìn mọ̀rún wa ni Abu Jafar jẹ́ kó yí pé asára tó sí dọ́tún lẹ́yìn mọ̀rún wa ni wọ́n dédé máa kírun bẹ́ẹ̀ wọ́n rí mọ̀rún wa ní mùsùlùmí ni wọ́n dọ́gbọ́n kọ́ pé kò ń ṣe pé wọ́n ń dọ́gbọ́n láti tún lẹ́yìn mọ̀rún wa ni tó lẹ́gbọ́n máa ń dọ́gbọ́n ni ẹni tó ń dọ́gbọ́n ṣé òun náà láti wá rí pé pé aláàláyà a lọ bá Marwan tí Marwan wà lórí mímbà káàsì máa sọ fún Marwan pé ẹ Marwan khalata sunna tí wọ́n á sì takò Marwan ní kíni lórí mímbà bẹ̀ pé ẹ Marwan ó ti yẹ pa nábì o ẹni tó ní wáyà bẹ́ẹ̀ ṣé òun láti kíni láàmà wá páyà láti kí n lẹ́yìn Marwan. Abu Ja'far wá ṣàlàyé báyìí fún ọkùnrin yẹn tí ó yẹ kó wáyé wa pé àṣẹ àwọn tó ṣáájú wa Hasan àti Hussein àti àwọn tí wọ́n ṣe kí ni tó tẹ̀lé tọ́jà ọmọ wọn Abu Jafar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣé wọn ò rí gbogbo àwọn tó ṣe kí ni wọn ò rí Marwan tó ti bíjà tó ń bẹ lára Marwan wọn ò rí kéfìrì wọn tún ṣe kí ni wọn tún kírun lẹ́yìn Marwan. lẹ́yìn tó yàtọ̀ sí nǹkan táwọn ẹni tá à ń sọ̀rọ̀ wọn lẹ́yìn lẹ́yìn tó yàtọ̀ sí nǹkan tó ń bẹ lórí ẹ̀. ẹ máa rí olùwádìí kírun lẹ́yìn wọ́n ní ẹni lábáyá báyìí onídíjà ni kẹfẹ́ rí ni wọ́n ní ẹ má bínú kí ni mo kó sí òkìrùn lẹ́yìn lágbájá onídíjà sí. ẹ wá pé àwọn ẹni tó wọ́n pè lórí bíjà pọ̀ o báyìí ti mú wá báyìí ti mú wá láti láti lágbàdá sí ṣàlàyé àwọn kan yìí ẹwàdú ẹwàdú sòhábà tó ń ṣe kí ni tó ń pè lórí bíjà ẹwàdú sòhábà tó ń ṣe kí ni tó ń pè lórí bíjà iye gbẹ́ náà nìyí wọlé wáyé ti Marwan yẹn Marwan kò sí sálàfù kan tó gbélé tó pe Marwan kékeré tòun ti bílà tó kún ara Marwan olórí ni lásìkò yẹn àsìkò yẹn á ti sátọ̀lá nẹ́bí pé tẹ́ ẹ bá ti rí àwọn olórí yẹn tó máa ti kó sí kúfù bá wà ẹ ẹ gbọ́dọ̀ sí kí ni ẹ ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn mọ́ àwa rí kúfúrú bá wá lára Marwan àṣùwárà àwọn sálàfù tó ń kí lẹ́yìn ó ní pàtó pé àwọn sálàfù yẹn kí ni àwọn gan náà gbọ́ kí ni wọn ò gbọ́ ẹ̀sìn yẹn yé àwọn Muhammad àti jàbàtà àwọn gbọ́ ẹ̀sìn yẹn yé jọ kí ni àwọn sọ̀hábà yẹn lọ. so eléyìí bákan náà tá a mú wáyìí ó fi rẹ̀ fún wa pé àṣé àwọn tó ṣáájú wa tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà hasan àti hussein wọn ò rí gbogbo bídà sí ni síkèsì rí pẹ̀lú pé wọ́n ń kírun lẹ́yìn tani Marwan táwọn náà gbà pé Marwan ṣe kí ni oko sí bídà táwọn náà gbà pé Marwan ṣe kí ni oko sí bídà. sọ eléyìí jẹ́ abala àkàndá wa lọ sínú musonaf ibn abi sheikh ti ra yẹn page one fifty two to one fifty three ẹ̀ máa bá asáwì yẹn níbẹ̀. bákan náà ìdàtúmọ̀ nínú sàhábà táwọn náà tún bá mọ̀rùwá lò tí wọ́n rí mọ̀rùwá sí kéfè rí tòun ti bí dẹ̀ tó wà rúwà lòun náà làbúsà ìlúkúdèrè mi ò ní lọ púpọ̀ lórí yẹn àti mọ̀ yẹn. nínú àdìsọ́ sọ ibùkọ́ àti sọ muslim mọ̀rùwá ń gbé nígbà rẹ̀ lọ́yìn ó ṣe kí ni ó ti ṣe kútúbà kọ́bla kọ́bla sọ́la kò wá ń ṣe bíjà ẹ̀rìn kan mọ̀rùwá kó sí nítorí yàwọn yàbàtà nìyẹn. Marwan ọ̀pọ̀lọpọ̀ nǹkan pọ̀ tí wọ́n mú wá sílẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan pọ̀ gan táwọn ọba ní Marwan sáré Marwan yìí tó kó sí gan nínú nǹkan tí Marwan kó sí òun náà ni pé tí Marwan bá wà lórí mímbà àrùn dọ̀túnwà Marwan àfa Muhammad Jabata eh, kò rélé kò bá padà rí kò bá padà rí tó máa sọ báyìí pé Marwan ṣẹbẹ́ kan náà ló ṣe bídíà kò tún túnṣe mọ́ ìrọ̀ túnṣe ó túnṣe lọ́wọ́yà wà kò túnṣe ìkan wà pé àbúsà ìlúkúndé ló ṣe kí ni òun ló ṣe ìǹkaàrù ìkan wà sọ́nà àbí dáàrù pé pé ẹnìkan ló ṣe ìǹkaàrù àbúsà ìlúkúndé wà ń bèèrè tálẹ́ńtì tó ṣe ìǹkaàrù yẹn fún Marwan àwọn lágbájá ọmọ lágbájá ni ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n tí ìyàwó tó wá rújú tó máa ní pé ẹ̀yọ̀kan náà ní méjì ẹ̀sìn wọn lẹ̀ kìí á ti gbà pé ẹ̀yọ̀kan náà ní méjì problem. asaru kan wà nù sunan ní Dawud Sheikhuna Muqbil bin Hadi al-Wadi'i ẹ̀yìn ọmọ asaru yẹn wá ṣẹ́gun malik asaru yẹn tòsí. asaru yẹn wọ́n mú wá nù nínú. Ah, wọ́n mú asáàrù yẹn wá nítorí àwọn tá ń pè ní wọ́n mú asáàrù yẹn wá nínú tí a ta ń pè ní sahihul musnad mimma laysa fi sahih sahihul musnad mimma laysa fi sahihayn sheikh mokbi mo asáàrù yẹn wá asáàrù sahih bọ̀ ìpìlẹ̀ asáàrù yẹn wà nù sunan abi dawud wọ́n ní حدثنا محمد بن أبي عمر أخبرنا سفيان بن عيينة عن محمد بن عجلان عن عياد بن عبد الله بن أبي السرح بن أبي السرح عن أن أبا سعيد الخدري ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ láàrin Abu Sa'id al-Khudri àti Marwan lè ṣẹ̀tọ̀ sí èyí ṣẹlẹ̀ nípa ti ẹ̀yìn eléyìí ṣẹlẹ̀ ọ̀tọ̀ lélẹ́yìí wọ́n ní anna abasa ayé lùkúdìrí dákọ̀rọ̀ ayé àmà jùmọ̀ wọ́n jọ jùmọ̀ ó wọlé sínú masjid wa marwan yahudu marwan ó wà lórí mímbà tó ń ṣe kútùbà lọ́wọ́ báyìí marwan ń ṣe kútùbà lọ́wọ́ àbúkà ìfúnni wa wọnú masjid fàkọ́ ọmọ yìí sọ lì àbúkà ìfúnni wa bẹ̀rẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe náfìlà méjì tàbí ṣe yẹn tàhíyàtul masjid ó fẹ́ ṣe náfìlà yẹn fàjá alhárọ̀sù léyìn òjìlè sóòrò àwọn ọlọ́pàá tí mọ̀rọ̀ wá nínú ọ̀sán yára sí bọ́yẹ̀ dé nìyẹn wọ́n fẹ́ kíkí ni wọ́n fẹ́ já àbúta ìfún gbẹ́gbẹ́ fẹ́ já jókòó tó gbé mọ̀rọ̀ wá ó ti gbé e kalẹ̀ pé tóun bá ti ṣe kútúbà ẹnìkan gbọdọ̀ yọ̀nà fúlà tóun bá ti ṣe kútúbà ẹnìkan gbọdọ̀ sí kí ni ẹ̀ẹ́dọ̀rọ̀ sí tàhíyàtù mọ́sí tẹ̀ ó ti dé kalẹ̀ bẹ́ẹ̀ ó tún wá yẹ kíni ó tún wá yan àwọn ọlọ́pàá sí mọ́sídìí bẹ́ẹ̀ àwọn gáì pépé ẹni tó bá ti sẹ́yìn lọ́sílà tóun náà ṣe kútùbà lọ́wọ́ wọn á da ènìyàn jókòó ibi tó bá ti tó ti dìde pé wọn kún sí lọ́sílà àwọn ọlọ́pàá yìí dé wọ́n fẹ́ gbá jókòó fa aba àbúrò àdìkú ní takú pé ẹ òun á yan lọ́sílà yìí lè hàtà sọ̀là títóbi kí èèyàn tán tó wá kí ènìyàn tán sàlámà sọ̀rọ̀ fa àtẹ̀yìnáhù mẹ́tàbù sáyẹn kò wá parí irun yẹn fàkúlnà rahimakallah ẹni tó ń fọ́tà àdìsí yìí ó wà láwọn ọlọ́ba àwọn ọ̀sẹ̀ ẹ̀ bá wọn sọ pé nǹkan àdú làyàkọ̀ ọ̀hún bì í pé ó kù díẹ̀ àwọn ọlọ́pàá ó kù díẹ̀ kan bọ́ǹdù jáde ó kù díẹ̀ kan kí ni ó kù díẹ̀ kan bọ́ǹdù rẹ̀ àbúrò àìsàn òdòdó nígbà tó ń kí òun yẹn lọ́wọ́. fakọ́ọ̀lì àmúṣà ìdíkùn wá fún wọn lẹ́sìn padà pé máa kún tú la àtòrúkù hùmà máa kún tú la àtòrúkù hùmà ó ní nẹ́bà nọ́fúlà rákà méjì yẹn ó lóun ò nẹ́bà fílẹ̀ láyéláyé òun ò ní fílẹ̀ o bàdà ṣe yí rọ̀ àìtìhù min rasulillahi sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó ń sọ ẹgbẹ́ ànábì ó ṣe é ó tún pa àwọn èèyàn láṣẹ kí wọ́n ṣe é kó wá sílẹ̀ lásìkò Marwan ó ń láéláé òun sílẹ̀ fún mọ̀kọ́l fún mọ̀tàtàrọ̀ anna rajulan àbúrò àti pé wá fún wọn ní hadith ànábì anna rajulan nígbà ọkùnrin kan já a yawmal jumu'ah ọkùnrin yẹn wá ìjọjúmọ̀ ó wọ́n mọ́lá ìjọjúmọ̀ fi hayati Baghdad ọkùnrin náà ó wọ́n mọ́ so àwọn alamọ ẹ ni. hadisi wa lamọ hadisi yẹn wa nabi wa nabi musalam yaku yamu juma wọn àná silam ṣe kíni ó fi ṣe fúnpa lọ́wọ́ lẹtọ àlọ mímbà fa àmọrọ hù ànábi wa pa ọkùnrin láṣẹ ọkùnrin jókòó ọkùnrin ti wọlé òun kò jókòó pẹ́ẹ́ ni òun ò ṣe násìlẹ̀ àtàkìlẹ̀ tó lọ sí ànábi ṣe tọ́ka ànábi ṣe wà lókè ni ànábi wà lókè mímbà tó ṣe fúnpa lọ́wọ́ wọ́n ní fa àmọrọ ó lànà bí wàá pa ọkùnrin láti pa pé yìí kí ni ọkùnrin yẹn wá kí rọ́kà méjì yẹn wà nàbàm yọ̀kùtù ànábì sì ṣe kútùbà lọ́wọ́. pé ànábì pa àwọn èèyàn láṣẹ kí wọ́n ṣe pàtẹ́ tánàbì ṣe kútùbà lọ́wọ́. báwo ni ti mọ̀rù wọn àṣẹ wá jẹ́ táwọn méjì yẹn ó mọ̀ lọ́wọ́. tó ní èyí èyí ṣe tẹ̀sí orí yẹn tó bá ní èèyàn ṣe òfin asọ́ọ̀rù yìí ó fi jẹ́ kó rinlẹ̀ fún wa pé gbọ̀ngàn wá sí kíni ó ṣe òfin sínú ẹ̀sìn. tó bá níyàn ṣe òfin sínú ẹ̀sìn ó fi yẹn yẹn sọ pé gbọ̀ngàn wá sí kíni ó ṣe òfin sínú ẹ̀sìn kí lòfin náà nínú súnà nẹ́bì ni pé tí o kútùbà lọ́wọ́ ẹni tó bá wọn gbowó ẹ̀ sí kí o gbọdọ̀ mú ọkà méjì wá. kódà ànábì ṣe ó tún pa ó tún kí ni ó tún pa àwọn èèyàn láṣẹ tí wọ́n ṣe láti pa nẹ́bì lásìkò mọ̀rùwán mọ̀rùwán wa gbé kalẹ̀ tó fẹ́ tóun bá ti ṣe kútùbà lórí mímbàrú o ẹnikẹ́ni tó bá wọ mọ́sídìí nígbà náà wọ́n gbọ́dọ̀ yọ náà fúlàbẹ́jì tá kódà níbi tó tún fi rìnlẹ̀ dé ó tún wá yan àwọn gáìdì àwọn ọlọ́pàá pé ẹ tó bá sẹ́yìn ọ́fíà ẹ máa dá wọn lókun ẹ̀dàkùn tẹ̀sírí wo ló le tó tún tẹ̀sírí yìí ìṣòtú sílẹ̀sì wo ló le tó lè tó ti bẹ́ẹ̀ ààrí àwọn sùhárà kan kí ni ààrí kan nu wọn hátà àbúsá ẹ̀dùn fún dèrè ẹ̀wù kan wọ́n ti tẹ̀sírí ẹ̀kọ́ ṣe tẹ̀sírí kọ̀rọ̀wá tó bá yẹ kó yà pé àṣemọ̀rọ̀ wà nù kò yẹ bíjà kan ló ṣe kò yẹ bíjà kan ló ṣe bíjà tó ṣe pọ̀ nínú ìkọ́nù àti kìnnì ìkọ́nù ẹ̀ náà kìnnì làmú wáyé kó lè bá a tó máa jẹ́ ẹ̀rí olóńpé àṣemọ̀rọ̀ wà nù yìí àṣelẹ́yìn pé ó gbé bíbá òlò àìd àṣelẹ́yìn pé ó ṣe kútùbà ṣáájú ìrun sọ̀dátù rẹ̀ àìd àṣe ó tún gbà pé a lè yan nọ́fìlà méjì tá a máa yan yẹn nígbà tí màmá yẹn kópa lọ́wọ́ ọjọ́ fún wa ó tún wáá yan ọlọ́pàá tí máa láti kọ́ máa dá àwọn ìjókòó àwọn tó bá àwọn tó fẹ́ yan nọ́fìlà yẹn. tó ti bẹ́ẹ̀ ẹ pé Marwan àbúṣà ìdókòjẹ́rí àtàwọn tó wà lásìkò yẹn wọ́n ti tẹ̀síìrù ọkùnrin yìí pípé wọ́n rí gbogbo kí wọ́n rí gbogbo bíbíà wọ́n rí gbogbo ẹ̀ sí tó bá sọ fún wa pé Marwan ẹyọ kan náà ló ṣe níbi tí éèdì yẹn á ní irọ́ ẹyọ kan ló ṣe ẹtún mélòó wá sí wa ó ti ṣe míì kódà eléyìí ti lè jù yẹn gọyọ ó tún yan ọlọ́pàá fún un ẹ máa dá ọlọ́pàá ẹni tí ẹni bá ti yẹ kí ni tí wọ́n ti yàn lọ́fíà tó máa ṣe kútùbà lọ́wọ́ kí ló ṣe yẹn ó takun ojú náà nẹ́bì abẹ́ẹ̀kọ́ ni pẹ̀lú làákàyà wọn bá ní làákàyà wọn mọ̀mọ́dà jẹ ọ̀tà ká gbé sílẹ̀ káyọ̀ bẹ́ẹ̀ tí ó yẹ yẹ ó takò ojú ọ̀nà nẹ́bì ó tún yan ọlọ́pàá ẹ̀rọ kan ó tún yan ọlọ́pàá tó ti bẹ́ẹ̀ àbísọ́lá kan àbúṣà ìkúndérí àtàwọn tó wà pẹ̀lú àbúṣà ìkúndérí láti lò yẹn fún ẹ̀kí ni kí wọ́n takò àbúṣà ìkúndérí wọ́n sọ pé àbúṣà ìkúndérí ó ti dìbò kí wọ́n wá jáde wọ́n jáde kó ní kiri lábẹ́ àṣẹ àbúṣà ìṣúgbèrè tó ti pé hadith ti wà fún wa o mo tún tún yí wá hadith bọ́lá tó fún sọ́ọ̀mù ìkútẹ́ bá ti ń kẹfì rí tó kí àwọn olóyè ẹ gbọ́dọ̀ ṣókí ni ẹ gbọ́dọ̀ gbọ́wọ́ sí wọn lẹ́nu mọ́ ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn. tó bá wọn ẹni yìí àwọn sàábẹ̀ yìí wọ́n bá rí pé mọ̀rùwánù ó ti kó lè dé tó bẹ̀rí ṣé kúkú gbà wá tó ti gba àwọn bídíà yìí ni ẹ̀dá kọjá ìjẹ́ wá sí lẹ́yìn ẹ̀bí ìjẹ́ wá sí lẹ́yìn mọ̀gbọ́n bí ìjẹ́ àníri wọn tí wọ́n jáde kúrò lábẹ́ àṣẹ mọ̀gbọ́n bí ṣùgbọ́n alhamdulillah àárín kan nu wọn tí ó lè kúrò lábẹ́ òun náà gbé àfáwọn Ahmad Hakami rahimahullah ta'ala ní tí àwọn mahari kò bú wọ́n ti mú àwọn àlàyé yẹn wá bàtà ṣàlàyé pa pé ó ń bẹnu bídíà tó fi jáde ó sì ń bẹnu bídíà èyí tó fi jáde inú bídíà tó fi jáde òun náà ni bídíà tó mọ̀rùwà níyà bídíà tó mọ̀rùwà níyà tí àfa mú wa àfa ní àgbé àwọn sòhábà àríkàn ní wọn tó yẹ kí ni tó ń tẹ̀ sí mọ̀rùwà àríkàn ní wọn tí wọ́n túbéyà tí wọ́n ṣe fún mọ̀rùwà àríkàn ní wọn tó ti bídíà yẹn tó wọ́n jẹ́ pé àṣé àwọn tó ṣáájú wa yìí tí ó ń bẹnu àbúsà ìkódìrí àṣé kò tó wọ́n rí gbogbo bídà sí kéèpì rí gẹ́gẹ́ bí àwọn Muhammad Ali gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń sọ. so ebi báyìí ni àádúró sí lẹ́ni insha Allah ṣùgbọ́n. Ah, àbá kan tí nígbà tí máa mú àwọn àlàyé wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà míì ní àwọn etí àtúwá lẹ́yìn ṣùgbọ́n ó súnmọ́ pé pé ìmà ṣáàbùlọ sẹ́kọ̀ padà ní inú ọ̀sẹ̀ yìí inshallah àbú wọn a máa kọ̀ntínú ilé ṣùgbọ́n inshallah táyé bá ti gbà wá àá ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan yìí afẹ́ máa wọn sọ̀hábà yìí wá àti wá gbé lọ́tọ̀ rẹ̀ àwọn tọ́tẹ̀lé wọn Imam Ahmad ni bẹ́ẹ̀ Imam Malik kí lọ́rọ̀ wọn lórí àwọn oníbíyà àwọn tó kú mẹ́ẹ̀ àti wá bó sórí àwọn afáfẹ́ wọn lẹ́yìn wọn tó fi wá di àṣìkòtà wọn. wọ́n tún máa ń mú wá pé àwọn àfáà kan wà tó àpòlíjà àwọn fún àtọ́pọ̀líjà àwọn bá wọn jà irọ́ ni òwe mẹ́gbàá o àwọn sáláfù máa ń gbógun ti àwọn tí wọn gbà sáà kí ni àwọn tó gbà gbogbo bíjà ní kékeré á mú àwọn ọ̀rọ̀ wọn wá insha Allah wọn náà ni sheikh wa rabi ibn hadi al-madkhali bẹ́ẹ̀ lọ àáka àwọn ọ̀rọ̀ wọn inshàlá subhanakallah alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka assalamu alaikum wa rahmatullahi. Jazakumullahu khair. wọ́n ní tí àwọn bá ń bá àwọn tẹ̀fírí, wọ́n bá wọn ṣàlàyé àwọn ọ̀rọ̀ wọ́n máa bẹ́ẹ̀ láwọn pé ọ̀dà tí ìbá lójú àbíbù kí ló kó sí aláró kí ló kó sí so ẹni yóò máa máa ń sọ wọn máa wọn nú pé báwo ni kí yẹn ti bá wọn lò nígbà tí wọ́n bá ń ṣe àlàyé fún wọn wọ́n máa ń sọ̀rọ̀ àwọn ọ̀bá yìí. alhamdulilah fact irú ọ̀rọ̀ yìí ó jẹyọ níjẹta ẹgbẹ́ musa lọ pé mo wà pẹ̀lú wọn ní àdúgbò wọn tèmi àti wọn lọ́rọ̀ irú bẹ́ẹ̀ báyìí náà ń bí mi wàlọ́ọ̀ kódà ìbéèrè tí wọ́n béèrè yìí ó ṣe déédéé èmi gan witness ẹ̀ báyìí wọ́n bí èmi gan pàtó náà ń bí wọ́n bá bẹ́ẹ̀ wọ́n ní kí làbí wù lọ́dọ̀ ẹ̀ wọ́n bí bẹ́ẹ̀ wàlọ́ọ̀ ìbéèrè tí wọ́n béèrè yìí gẹ́lẹ́ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn wọ́n bí èmi gangan èmi gangan wọ́n bí mi gangan wọ́n ní kí làbí wù lọ́dọ̀ ẹ̀ ah, mo àwọn ọba ẹ̀ pé mo náà ni pé kí wọ́n fẹ́ yín gọ̀ èmi ò wá gọ̀ bí tẹ̀yìn tó ti yé èmi ò rẹ̀ ń ṣe ń tẹ́yẹ kí ni tẹ́ ẹ máa kọ̀rọ̀ sí lẹ́nu à ń sọ̀rọ̀ kẹ́yìn fúnra yín kẹ́kú ònú ewu tẹ́wà inú àmì tẹ́wà subhanallah ókè tí wọ́n á ní àbí mùsùlùmí nísìn so òun àti fi yọmíkò mẹ́sìn àbí kí ló dá fi yọmíkò mẹ́sìn tó tiye so ìbéèrè kan máa ń béèrè lè ṣe ìbéèrè òmùgọ̀ ni ìbéèrè òmùgọ̀ ni pé pé ẹ̀yin ò létí kàtẹ́fẹ́ fún wọn ẹ̀yin ò ní kíni ẹ̀ ní èsì kàtẹ́fẹ́ fún wọn ẹ̀yin èsì ẹ̀rọ ni pé ìwọ gan fún ara ẹ̀ báwo ni wọ́n ṣe fẹ́ jáde kúrò nù àná tó wà lórí ẹ̀ báwo ló ṣe fẹ́ jáde kúrò nù àná tó wà lórí ẹ̀ òun ni wàhálà mi nǹkan kò sí ìgbà tó pẹ̀lú pẹ̀lú àbẹ̀bù ẹni àánú lòun ṣùgbọ́n ẹ̀ tó ti yé báwo ni wọ́n gán ṣẹlẹ̀ kú òun àánú tó wà lórí ẹ̀ ìsẹ́mà fún òun nìyẹn tó ti yé so ìbéèrè yẹn wọ́n bí èmi o eléyìí ọ̀rọ̀ òmùgọ̀ ni ọ̀rọ̀ òmùgọ̀ ni tí kò lésì so táwọn afárá wa ti jáde kó òun àánú yẹn èsì yẹn gangan wá ṣe ká padà wá ṣùgbọ́n ẹni tó tún lọ́ọ́ yékiri ó fi máa lọ fi àánú ẹlòmíì tó ti yé tó yẹ wípé àánú yẹn ti kíni àánú lórí àánú ni kí wọ́n kọ́kọ́ ìwọ gan tó wà nù àánú kọ́kọ́ jáde kó nù àánú náà tí wọ́n bá ti wá jáde kó nù àánú yẹn tó ti yé àánú tàbí wà apàdé kíni apàdé wà kíyèsí ó wà nù àánú òun bẹ̀rẹ̀ àánú ẹlòmíì àánú lórí àánú nìyẹn so ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ òmùgọ̀ ni so kò lésì rárá ìtọ́jẹ́kọ̀ sọ fún ọ náà ni pé ìwọ fún ara ẹ báwo ni wọ báwo wà á jáde kó nù àná ṣùgbọ́n yẹ bí èmi náà nìyẹn so èsì tí mo rẹ̀ fún ọ náà nìyẹn so kò lésì ṣé wàá sọ pé àbí mi kẹfẹ́ rí ni nǹkan tó ń fẹ́ lọ́dọ̀ yẹn ni kẹ́lẹ́ pé mùsùlùmí ni kọ́tà wọn wà ti pariwo ọlọ́dún mùsùlùmí ni wọ́n ti wá pariwo nǹkan tó ń fẹ́ lọ́dọ̀ yẹn nìyẹn ẹ̀yìn wa ní fún ọ lẹ́sìn yẹn tó ìbéèrè òun gan ni tó ti yé sọ̀tọ̀ tẹ́gọ̀ sọ fún ọ náà nìyẹn báwo ni wọ́n gan fún ẹ báwo ni wọ́n jáde fún ọ náà nù. so eléyìí ọgbọ́n ni nǹkan tí ẹ ṣe láláyé fún ọ kí yọ lọ́sùn. jazakumullahu khairan ah, kọ́nà kó bá a ṣe àlékún dáadáa fún àwọn afa. èyí tí mi kàn fún bẹ́ẹ̀ kún ọ̀ràn lẹ́yìn òun ni pé tí wọ́n bá ń lọ́wọ́ pé ọ̀dà habibu kí ẹbí lọ́wọ́ wọ́n pé kí ni ibnu taymiya ta'ala kí ló pe àwọn jahmi tí ń bá sọ̀rọ̀ pé kí wọ́n kó lórí lu wọn kí ni àwọn jahmi yanjọ náà kí ni wọ́n lọ́dọ̀ ibnu taymiya habibu lọ́dọ̀ kì í ṣe mùsùlùmí ni tọ́ba la ti so lórí mínihàjú àwọn sálàfù láwà so mínihàjú wọn yàtọ̀ sí mínihàjú àwọn lóòótọ́ ní tí àbíbu kó sí ó burúkú púpọ̀ àmọ́ kọ́dà àwọn jahamiya yìí àwọn àwọn akọ́dà àwọn afáwọ́ pé àwọn kò báru ulama wọn àwọn náà ń bá sọ̀rọ̀ ní ibùdó tí tí à ń fọ́n ní pálọ́jọ́ náà ní wọ́n pé kálé mi lẹ́yìn ni. kẹfẹ́rí innakum qawmun la ta'lamun aláìmọ̀kan lẹ́yìn àwọn afáwọ́ àwọn tí ń bá sọ̀rọ̀ yìí àwọn afáwọn ni o ṣéèrú àwíwìlá ọ̀ pé ṣẹkọ́nà jì so kọ́nà kó sàmọ̀nà wa so tó máa sọ pé kíní tó máa bá pé ọ̀là bá tó ń ṣe kíní lọ́dọ̀ rẹ dá sí àwọn ìṣùgbọ́n ọba wa mọ́sàbọ̀ ṣe ìtọ́nu fún àwọn pípò yìí ìkan tí kò mọ ń ká ẹ̀mí lára wọn ọlọ́run kó sànù wọn àwọn òtí ẹ̀ àwọn eléyìí òtí ẹ̀ fẹ́ wọ́n ti tá ti wàláì làárí wọ́n ti tá ti tí ẹ̀ bá tẹ̀ sọ̀rọ̀ fún yín lágbájá ń sọ lágbájá tẹ́ ẹ̀ bá wà lórí òdodo ẹ tẹ̀ lísèwò ẹjá gbọ́rọ̀ yìí káwọn tẹ̀ gbéyẹ̀wò àmọ́kẹ́ni ọ̀nà kan náà ni eléyìí àti mọ̀nà yóò nira díẹ̀ o ìkẹ́tí máa ń káyàn lálọ́ àwọn pípọ̀ ìlélẹ́yìí wọn ò tiẹ̀ rẹ́dì wọn ò kọ́kọ́ mọ nǹkan kà fúnra wọn náà pé ó dà èmi náà tẹ lọ́wọ́ ló ti dà báyìí jẹ́ lọ kà fúnra mi jẹ́ lọ kà fúnra mi ẹ̀sùn wa lẹ́ni tí ń kà ó ti kó mẹ́ síbẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ ṣé wọ́n ní báyìí lágbọ́ lẹ́nu lágbájá ẹ wà lọ bẹ́ẹ̀ lọ́wọ́ jàbátà rẹ̀ dípé wọ́n ní nǹkan báyìí síbẹ̀ lórí so bẹ́ẹ̀ ti máa ń mọ̀nà ní eléyìí àwọn ẹ̀ka dúró lójú ni so abẹ́ ọlọ́run ọba mọ́sá àti bá a ṣe tọ́sọ́nà fún wa so kí wọ́n ni kí ọlọ́run ọba kí ó fún kófẹ́ ọlọ́jẹ́ kọ́ lọ́wọ́ bá. now gẹ́gẹ́ bí nǹkan tí àwọn sáà ṣàlàyé so orí rà pé àníṣe kò lẹ́sìn tó bá di pé ọ̀gá wọn yìí ti gbé ó ti gbé bàárẹ̀ yẹn kalẹ̀ tó ti yé ẹ má gbọ́ nǹkan mi bẹ̀tẹ̀ bá ti wọ́n ṣàlàyé àwọn àti wọn là kẹsẹ̀ orí lélẹ̀ ẹ má bẹ̀lẹ̀ sọ̀rọ̀ wà lọ́wọ́ tó wọ́n káwọn ọmọ wọn jáde pé ẹwà bí a o kẹsẹ̀ ni o ẹwò tẹ́bá ẹ má sara wọn sí o tó bá sara wọn sí ẹ má dá wọn o kẹfẹ rí ni o àwọn ọmọ yìí kì wọn sọ ọmọ lọ́jọ́ náà pé mo ní ẹ tún ń ba yá àwọn ọlọ́mọ jẹ ó ti àwọn ọmọ tí wọn mú kankan ẹ kó sórí àánú yìí ẹ̀yin náà kì í ṣe wàhálà lórí ẹ ẹ ká ọ̀rẹ́ kéré sínú ẹ ẹwọn kan so àti eré òdodo yẹn gẹ́gẹ́ bí ṣàṣàlàyé wà lọ́yìn ó lè gidi gan ṣùgbọ́n bó ti bá ṣe fẹ́ kí wọ́n fẹ́ kí wọ́n pọ̀ bó ti yé àwọn tó á tún òdodo á tún jáde mo sọ fún wọn jọ́nà mo ní ọ̀ ah, àwa ṣe jù yín lọ wọ́n pè wá pè wá pè wá pè wá ten years fa àtúntò wa padà láńkọ́ mo sọ fún wọn jọ́nà mo ní bíi nìlà èyí tí mo wọ yìí àátọ̀ ọ̀rọ̀ tó jáde bó ṣe rí nìyẹn bó ṣe rí ní ànùkọ́ tánù fún wa lè tó fi bú mílíọ̀nù pé àtàwọn kan máa ń jáde àwọn máa tún máa wọlé ni nǹkan tá ànùkọ́ lé nìyẹn táwọn kan bá ń jáde kún un bẹ́ẹ̀ so ẹ má rò pé ṣé náà jàbàtà lè parẹ́ kódà kó òun tẹ̀síwá kú mẹ́lẹ́ nì àwọn kan ta wípé jàbàtà òun nìkan fi rí nì tánu tánu lágbára dé nìyẹn tí ó di yé so kálá fún wa kó ṣàánú fún wa so eléyìí ọ̀gbọ́n náà ni so ká máa bá wọn ṣàdúrà àwọn ṣàdúrà fún wọn kálá fún wa kó fún wọn mọ́nà o kó fi ẹsẹ̀ tàwa náà rìn lórí ojú ọ̀nà tí. أنتو إنو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت